á wà á pè ní ògèrè tàbá tí wàá pè lógèrè yẹn ẹ wà dá wálẹ̀ ṣe é gbọ́dọ̀ báyẹn yín tó tó yẹ yín àjọ àjọ kéwù ni ilé kéwù kan náà la lọ àdìtú sí la ní kéwù á kọ pé ní àdìtú ẹsẹ̀ wàá ṣe tàbá tí wàá pè ògèrè ẹsẹ̀ wàá gbà gbogbo ẹjọ ẹ jẹ́ kí á pẹ̀lú pọ̀ sí ní bisimilayi rahman rahim ẹjọ. Please let concentrate concentrate ni concentrate ni ah, ah, kí ló dé ẹ dájọ wí papọ̀ ìjọ torí ọlọ́run mímu hell mim mim dal dal muhammad muhammadu allahu akbar díje bá wa pè kankan náà. Mm.